When bad battle they enter body, eba, it enter body. Olúwa bọ́dà <laughs> mo gbóná fẹ́lí. Èmi gan fúnra mi olórí mo gbóná fẹ́lí mo hot gan. Miliki Express lẹ́tọ̀ tó ṣe lọ lójú amóhùnmáwòrán yín. Abala Avala wà báyìí, òun náà ni avala. throwback Thursday. Abala tẹ́tí retí mo mọ̀ pé púpọ̀ nu ìsọ̀kẹ́ra olórí orí mi o, orí mi o, ẹ má wọ̀ yìí. Tí bá ṣàtìyí tí bá ti pè tó bá ti jẹ́ tiyín ẹ má wulẹ̀ ṣe thank you mi ò mi ò fẹ́ thank you ìdùnnú yín ló ṣe kókó sí wa ẹ ti understand ok ẹ kí n máa mú iná particular order la fi ṣe kí ni la fi to àwọn orin yìí ẹ jẹ́ kí n máa mú lákọ̀ọ́kọ́ orin tá a máa kọ́kọ́ lọ gbọ́ òun náà ni lókè lókè láti ọwọ́ Sean Tizzle orin tí a ṣẹ̀ṣẹ̀ gbọ́ tá ẹ̀ òun náà ni lókè lókè la máa máa lọ láti ọwọ́ Sean Tizzle àmọ́ orin tọ́pọ́n tí wọ́n túkọ̀ báyìí bẹ́ẹ̀ ni ẹ̀yin kan máa rí pé mo lọ wu jáde ni hey I don get her láti pákán orí <laughs> orí sọ́wọ́ lọ́gọ́rọ̀ òun náà ni God will láti ọwọ́ Kọ́rẹ́dé Bello